kí lẹ fìlù yẹn sọ. ìgbà tó ń pè mí pé hmm. kìnìkan àdìrójú onílù mi ó yá o mo hmm. á ní orí mi lọkùnrin òpè mi sisi hmm. mo fi break wọn á ní àṣàmú bàbá dé rójú àbìdí ẹṣin bàtàkùn bàtàkùn àbìdí ẹṣin bàtàkùn bàtàkùn níbo ni kọ̀ọ̀dí mi sí ní lọ́hùn-ún àgbájé lọ́lá ìdígbọ́n mi súnmọ́jọ́ ẹni tí ò gbọ́n mi sí mọ́jọ lọ́mọ bí gbọ́n mi sí mọ́jọ. ṣe bẹ́ẹ̀ kó yá ṣe bẹ́ẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kó yá ṣe bẹ́ẹ̀ kó yá ṣe bẹ́ẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀. ẹ ti lù yẹn rí àṣà kẹtọ wọ studio. awọ àṣírí àṣà rí. ọ̀ríyàsọ ọ̀ríyàsọ kìíní. gbogbo mi ì lè sọ kí n tó dọ́dọ̀ wọn pọ̀ tí mo bá nínú ìtàn náà pé kí n tó dọ́dọ̀ wọn wọn ríyàsì. parí àtúfọ̀tì mo studio lọ́la ẹ pàdé ní studio lọ́tọ̀la àmọ́ nǹkan tó fẹ́ kọ. Bari Bari at forty was unique for that particular reason. wọ́n bá ń lé ni àyìnlá ọmọ wúrà náà kì í rí àásù orin yẹn. wọ́n bá ń lé ni wọ́n bá ń lé ni àyìnlá ọmọ wúrà náà kì í rí àásù orin yẹn. in fact orin kan wà tí wọ́n kọ tí wọ́n lọ record ní e e no EMI fẹ́ kó àwọn equipment wọn látàpápá hmm. wọ́n fẹ́ kó wá sí. Si, ìkẹjà eh, hmm. so wọ́n wá strike deal pé kí wọ́n lọ máa record ní phonodisc àyìnlá ọmọwúrà àtàwọn eh, band boys ẹ̀ wọ́n ṣe lọ sí phonodisc nìyẹn níjẹ̀bú igbó in fact ọ̀kan lára àwọn band boys àyìnlá ọmọwúrà tí mo bá sọ̀rọ̀ ó ní bọ́n ṣe fẹ́ wọlé báyìí náà pàdé fẹlá ó ní fẹlá kan sáré wá dì mọ́ àyìnlá ọmọwúrà ní ah, ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n ṣe kíra wọn ni àyìnlá ọmọwúrà bá wọ studio ló bá bẹ̀rẹ̀ totally different songs àwọn yẹn àwọn elégbè ọ̀kan tiẹ̀ mọ wọn ò mọ orin tó fẹ́ kọ. Hmm.